Ìṣe àwọn àpọ́stélì orí kẹtàlá. Àwọn wòlíì àti àwọn olùkọ́ wà nínú ìjọ tí ó wà ní Antioku. Nínú wọn ni Bánábà àti Simeoni tí wọ́n ń pè ní Adúláwọ̀ wà àti Lukiosi ará Kireni àti Manieni tí wọ́n jọ tọ́ dàgbà pẹ̀lú Ẹ́rọ́dù Baálẹ̀ àti Sọ́ọ̀lù. Bí wọ́n ti ń jọ ń sin Olúwa tí wọ́n ń gbààwẹ̀, ẹ̀mí mímọ́ sọ fún wọn pé ẹ ya bánábà àti sọ́ọ̀lù sọ́tọ̀ fún mi fún iṣẹ́ pàtàkì kan tí mo ti pè wọ́n fún. lẹ́yìn tí wọ́n ti gbààwẹ̀ tí wọ́n sì gbàdúrà wọ́n gbé ọwọ́ lé wọn lórí wọ́n sì ní kí wọ́n máa lọ. lẹ́yìn tí ẹ̀mí mímọ́ ti fi iṣẹ́ lé àwọn méjèèjì lọ́wọ́ wọ́n lọ sí Silisia láti ibẹ̀ wọ́n wọ ọkọ̀ ojú omi lọ sí Kipru nígbà tí wọ́n dé Sálámì wọ́n wàásù ọ̀rọ̀ Ọlọ́run nínú àwọn ilé ìpàdé àwọn Júù wọ́n mú Jòhánù lọ́wọ́ kí wọ́n lè máa rí i rán níṣẹ́ wọ́n la erékùṣù náà kọjá wọ́n dé Páfọ́sì níbẹ̀ ni wọ́n rí ọkùnrin Júù kan tí ó ń pidán tí ó fi ń tú àwọn ènìyàn jẹ orúkọ rẹ̀ ń jẹ́ Bá Jésù ọkùnrin yìí ṣiṣẹ́ lọ́dọ̀ gómìnà ilẹ̀ náà tí ń jẹ́ Sígíò Pọ́ọ̀lù gómìnà yìí jẹ́ olóyè ènìyàn ó ránṣẹ́ pé barnaba àti sọ́ọ̀lù nítorí ó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n elimase tí ìtumọ̀ orúkọ rẹ̀ ń jẹ́ onídán takò wọ́n ó ń wá ọ̀nà láti yí ọkàn gómìnà padà kúrò nínú ìgbàgbọ́ ẹ̀mí mímọ́ bá gbé sọ́ọ̀lù tí a ń pè ní pọ́ọ̀lù ó tẹjú onídán náà ó ní. ìwọ yìí tí o jẹ́ kìkì oríṣiríṣi ẹ̀tàn àti ìwà burúkú ìwọ ọmọ èṣù yìí ọ̀tá gbogbo nǹkan tí ó dára o kò ní yé yí ọ̀nà òtítọ́ olúwa po ọwọ́ olúwa tẹ̀ ọ́ ní ìsinsìnyí ojú rẹ yóò fọ́ o kò ní lè rí oòrùn fún ìgbà kan. lójú kan náà ìkúùkù dúdú dàbò ó ń bá ń ta rárá ó ń wá ẹni tí yóò fà á lọ́wọ́ kiri nígbà tí gómìnà rí ohun tí ó ṣẹlẹ̀ ó gbàgbọ́ nítorí pé ẹ̀kọ́ nípa olúwa yà á lẹ́nu. nígbà tí Pọ́ọ̀lù àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kúrò ní Páfọ́sì wọ́n wọ ọkọ̀ ojú omi lọ sí ìlú Pẹ́gà ní ilẹ̀ Pamfilia Jòhánù fi wọ́n sílẹ̀ níbẹ̀ ó padà lọ sí Jerúsálẹ́mù wọ́n la ilẹ̀ náà kọjá láti Pẹ́gà títí wọ́n fi dé ìlú Antioku lẹ́bàá ilẹ̀ Pisidia wọ́n lọ sí ilé ìpàdé àwọn Júù ní ọjọ́ ìsinmi wọ́n bá jókòó lẹ́yìn tí wọ́n ti ka ìwé mímọ́ láti inú ìwé òfin Mósè àti ìwé àwọn wòlíì àwọn olóyè ilé ìpàdé àwọn Júù sọ fún wọn pé. ẹ̀yin arákùnrin bí ẹ bá ní ọ̀rọ̀ ìyànjú fún àwọn ènìyàn ẹ sọ ọ́. ni Pọ́ọ̀lù bá dìde ó gbé ọwọ́ sókè ó ní. ẹ̀yin ọmọ Ísírẹ́lì àti ẹ̀yin tí ẹ ń sin Ọlọ́run wa ẹ fetí sílẹ̀ Ọlọ́run àwọn ènìyàn yìí ènìyàn Ísírẹ́lì ní àwọn baba wa nígbà tí wọ́n ń gbé ilẹ̀ Egypt bíi àlejò ọlọ́run sọ wọ́n di ènìyàn ńlá ó fi agbára ńlá rẹ̀ hàn ní ìgbà tí ó mú wọn jáde kúrò ní íjíbítì fún nǹkan bí ogójì ọdún ni ó fi ń kẹ́ wọn ní aṣálẹ̀ orílẹ̀-èdè méje ni ó parẹ́ ní ilẹ̀ Kénáánì nítorí tiwọn ó sì jẹ́ kí wọ́n jogún ilẹ̀ wọn fún nǹkan bí irinwó ọdún ó lé àádọ́ta lẹ́yìn èyí ó fún wọn ní àwọn adájọ́ títí di àkókò wòlíì Sámúẹ́lì lẹ́yìn náà wọ́n béèrè fún ọba ọlọ́run bá fún wọn ní sọ́ọ̀lù ọmọ kíìsì láti inú ẹ̀yà benjamini ó jọba fún ogójì ọdún nígbà tí ọlọ́run yọ ọ́ lóyè ó gbé dáfídì dìde fún wọn bí ọba ọlọ́run jẹ́rìí sí ìwà rẹ̀ nígbà tí ó sọ pé mo rí i pé dáfídì ọmọ jésè jẹ́ ẹni tí ọkàn mi ń fẹ́ ẹni tí yóò ṣe ohun gbogbo bí mo ti fẹ́ láti inú ìran rẹ̀ ni ọlọ́run ti gbé jésù dìde bí olùgbàlà fún ísírẹ́lì gẹ́gẹ́ bí ó ti ṣe ìlérí kí jésù tó yọjú jòhánù ti ń wàásù fún gbogbo àwọn ènìyàn ísírẹ́lì pé kí wọ́n ṣe ìrìbọmi bí àmì pé wọ́n ronú pìwàdà nígbà tí jòhánù fẹ́rẹ̀ dópin iṣẹ́ rẹ̀ ó ní ta ni ẹ rò pé mo jẹ́ èmi kì í ṣe ẹni tí ẹ rò ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi ẹni tí n kò tó tú okùn bàtà ẹsẹ̀ rẹ̀ ẹ̀yin arákùnrin ìran abraham àti ẹ̀yin tí ẹ̀ ń sin ọlọ́run àwa ni a rán iṣẹ́ ìgbàlà yìí sí àwọn tí ó ń gbé jerusalem àti àwọn olóye wọn wọn kò mọ tí jésù jẹ́ bẹ́ẹ̀ ni ohun tí àwọn wòlíì sọ kò yé wọn bí ó tilẹ̀ jẹ́ pé lọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ń kà á wọ́n mú àkọsílẹ̀ wọn iṣẹ́ nígbà tí wọ́n dá a lẹ́bi ikú láì jẹ́ pé wọ́n rí ohunkóhun tí ó fi jẹ̀bi ikú wọ́n ní kí pílátù pa á nígbà tí wọ́n ti parí ohun gbogbo tí ó wà ní àkọsílẹ̀ pé yóò ṣẹlẹ̀ sí i wọ́n sọ̀kalẹ̀ láti orí igi àgbélébù wọ́n tẹ̀ sínú ibojì ṣùgbọ́n ọlọ́run jí dìde kúrò nínú òkú fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni ó fi ara hàn fún àwọn tí wọ́n bá a wá sí Jerusalem láti Galili àwọn ni ẹlẹ́rìí fún gbogbo ènìyàn pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí àwa mú ìyìn rere wá fún yín pé ìlérí tí ọlọ́run ṣe fún àwọn bàbá wa ti ṣẹ fún àwọn ọmọ wa nígbà tí ó jí Jésù dìde gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ nínú orin Dáfídì kejì pé ọmọ mi ni ọ́ lónìí yìí ni mo bí ọ ní ti pé ó jí i dìde kúrò nínú òkú tí kò padà sí ipò ìdìbàjẹ́ mọ́ ohun tí ó sọ ni pé èmi yóò fún yín ní ohun tí mo bá Dáfídì pinnu bẹ́ẹ̀ ni ó tún sọ níbòmíràn pé o kò ní jẹ́ kí ẹni ọ̀wọ̀ rẹ mọ ìdìbàjẹ́ nítorí nígbà tí dáfídì ti sin ìran tirẹ̀ tán gẹ́gẹ́ bí ète ọlọ́run ó sun oorun ikú ó lọ bá àwọn bàbá rẹ̀ ara rẹ̀ rà nílẹ̀ ṣùgbọ́n ẹni tí ọlọ́run jí dìde kò ní ìrírí ìdìbàjẹ́ nítorí náà ẹ̀yin ará kí ó hàn sí yín pé nítorí ẹni yìí ni a ṣe ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ fún yín ọpẹ́lọpẹ́ ẹni yìí ni a fi dá gbogbo ẹni tí ó bá gbàgbọ́ láre àwọn tí òfin Mósè kò lè dá láre nítorí náà ẹ ṣọ́ra kí ohun tí a kọ sílẹ̀ nínú ìwé àwọn wòlíì má bàa dé bá yín ẹ wò ó ẹ̀yin ẹlẹ́gàn kí ó yà yín lẹ́nu kí ẹ sì parun nítorí wọn ó ṣe iṣẹ́ kan ní àkókò yín tí ẹ kò ní gbàgbọ́ bí ẹnìkan bá ròyìn rẹ̀ fún yín. bí Pọ́ọ̀lù àti Bánábà ti ń jáde lọ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn bẹ̀ wọ́n pé kí wọ́n tún padà wá bá wọn sọ irú ọ̀rọ̀ yìí ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. nígbà tí ìpàdé túká ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù àti àwọn tí wọ́n ti di ẹlẹ́sìn àwọn Júù tẹ̀lé Pọ́ọ̀lù àti Bánábà àwọn òjíṣẹ́ méjèèjì yìí tún bá wọn sọ̀rọ̀ wọ́n ń gbà wọ́n níyànjú pé kí wọ́n dúró láì yẹsẹ̀ nínú oore ọ̀fẹ́ Ọlọ́run nígbà tí ó di ọjọ́ ìsinmi keje ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ pé gbogbo ìlú ni ó péjọ láti gbọ́ ọ̀rọ̀ Olúwa nígbà tí àwọn Júù rí ọ̀pọ̀ ènìyàn owú mú kí inú bí wọn wọ́n bá ń bu ẹnu àtẹ́ lu ohun tí Paul ń sọ wọ́n ń sọ ìsọkúsọ sí wọn Paul àti Barnaba wá fi ìgboyà sọ pé. ẹ̀yin la ní láti kọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run fún ṣùgbọ́n nígbà tí ẹ kọ̀ ọ́ tí ẹ kò ka ara yín yẹ fún ìyà ìnípẹ̀kun àwa ń lọ sọ́dọ̀ àwọn tí kì í ṣe Júù nítorí bẹ́ẹ̀ ni Olúwa pa á láṣẹ fún wa nígbà tí ó sọ pé mo ti fi ọ́ ṣe ìmọ́lẹ̀ fún àwọn orílẹ̀-èdè yòókù kí ìgbàlà mi lè dé òpin ilẹ̀ ayé. nígbà tí àwọn tí kìí ṣe Júù gbọ́ inú wọn dùn wọ́n dúpẹ́ fún ọ̀rọ̀ Olúwa gbogbo àwọn tí a ti yàn láti ní ìyè àìnípẹ̀kun bá gbàgbọ́ ọ̀rọ̀ Olúwa tàn ká gbogbo ilẹ̀ náà ṣùgbọ́n àwọn Júù rú àwọn gbajúmọ̀ obìnrin olùfọkànsìn sókè àti àwọn ènìyàn pàtàkì pàtàkì ní ìlú ni wọ́n bá ń ṣe inúnibíni sí Pọ́ọ̀lù àti Bánábà wọ́n lé wọn jáde kúrò ní agbègbè wọn ni àwọn ọmọ ẹ̀yìn náà bá gbọn eruku ẹsẹ̀ wọn sílẹ̀ bí ẹ̀rí sí àwọn ará ìlú náà wọ́n bá lọ sí ikoniomu ayọ̀ kún ọkàn àwọn ọmọ ẹ̀yìn jésù bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ sì kún inú wọn